ẹ̀hún gbogbo nàìjíríà ẹ má sọ ẹ má put me wrong o èmi ń sọ nípa ṣé ọlọ́run ni. ẹ bó ṣe ọlọ́run náà làwọn náà bàjẹ́. ẹ ẹ mọ̀ pé ní tó bá rúyà sọ rè olótù ẹ ṣeun ó mú ṣé ọlọ́run ba ṣé ọlọ́run jẹ́ ṣebí kẹ́ ẹ lè mọ̀ pé timothy náà ò sùn ṣé kò fojú mú mu wọn ẹ ò gbà tó ti ń ṣe kéèsì yẹn bọ̀ ṣé timothy sùn ọ̀rọ̀ ọlọ́run lágbára so ẹ má ẹ̀ka tanra wa jẹ báwí àkúbà wí ọ̀nà lọ ẹ má ẹ̀ka wulẹ̀ tútọ́ dànù pọ́ìntì tí mo ní tí mo fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ bí tí mo gbé ọ̀rọ̀ dé ó ti yí àwọn èèyàn wá ńlé ẹ má ẹ̀ka tanra wa jẹ but èmi ń dìvẹ́ǹdì lórí pé lórí iṣẹ́ ọlọ́run mi ń adédọ́yìn torí ọ̀dọ́mọdé sì ni Timothy àgbàlagbà ládédọ́yìn kò ní mí kò jára nkè ọlọ́run báyìí dọ́yìn náà kú ọlọ́run ló ní kádàrà ó ti yé ṣùgbọ́n mi sọ nípa ṣé ọlọ́run lèmi dúró lé lórí bó ṣe rí nìyẹn. ọ̀rọ̀ yìí yẹn rí bákan torí èmi gan-an kọ́nà jẹ́ ìgbọ́n yín yé mi torí iṣẹ́ ọlọ́run lẹ̀ ń tẹnu mọ́ iṣẹ́ ọlọ́run náà ni ọmọ kékeré tí wọ́n pa àgbàlagbà tó ní ilé ìtura iṣẹ́ ọlọ́run lòun náà ṣùgbọ́n àgbà tó lè sọ pé wọ́n ti pààyàn kọ́ lọ pààyàn torí pé òfin náà ni pé ẹ tó bá ti pààyàn kọ́ wọ́n pa nǹkan tó wà ní òfin ìwé òfin àwọn ìjọsìn méjèèjì náà nìyẹn ọlọ́ni pé tó bá pa ti bí dàpá kọ́ ti bí adájọ́ wa dájọ́ fún pé kọ́ lọ pa òun náà kọ́ lọ yẹgi fóònù tẹ́mi máa fi bọ́ láre ẹ tẹ́ sọ pé kí wọ́n máa ṣe bí àbíkílẹ̀ sọ báyìí. mi ì ní kán má ṣe bẹ́ẹ̀ gbọ́ tèmi sẹ́ ìkan náà lágé ń sọ mo ní bí Adédoyin kú náà kò jára nkí Ọlọ́run torí kí lorúkọ ẹ̀ tí mo dárúkọ ń sìn Timothy Timothy ọmọ ìkéré ni Timothy tó kú yìí báyìí Adédoyin náà kú kò jára nkí Ọlọ́run ṣùgbọ́n mi sọ nípa mò ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run lèmi ń sọ òfin ò dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ torí afọ́jú lòfin ọ́ dijú òfin ni ṣó ti yẹ ń sìn mí sọpọ́ọ̀tì adédoyin mo ní bí adédoyin kú náà torí ọmọ ékeré ni timothy tó kú kò jára nkí ọlọ́run bá adédoyin bá kú ṣé yorùbá mi yẹ yín sìn ṣá so ẹ má ẹ má put me wrong kò jára nkí ọlọ́run ṣùgbọ́n mi sọ nípa pé iṣẹ́ ọlọ́run tó ṣe ni a kàn mú ojú ẹ̀ àtàdédoyin tó mú adédojú ẹ̀ tó mú ogun ẹ̀ tó ń dojú ẹ̀ rú so òkú Timothy náà sùn òun ni ẹ̀kọ́ ṣe fi ojú múmu hàn so mi adájọ́ mi ìdádájọ́ lẹ́bi mi ìdá adédoyin mi ìdá adédoyin láre mi ìdàdá adájọ́ láre torí ọlọ́run nìkan tó bá díjọ́ gbèǹde àlùkìyàmọ̀ adájọ́ ayé máa káwọ́ sẹ́yìn iwájú adájọ́ ọ̀run so mi ìdá wọn lẹ́bi torí ohun tó wà nínú law ládájọ́ tẹ̀lé ẹni tó pani nípa ìdà ìpadà náà la fi máa pa so Bádédoyin kú báyìí báyìí kò jára ìkẹ́ ọlọ́run èyí tẹ́ wọ́n sọ pé wọ́n ní wọ́n ń ṣe gbá wọ́n ṣàwo yẹn ọwọ́ ìjọba nìyẹn wà àwọn nìyẹn ọlọ́run nìyẹn tó ládájọ́ ti sọ pé báyìí nìkan ṣe ṣe tí wọn bá wá ṣe bẹ́ẹ̀ àwọn nìyẹn ọlọ́run nìyẹn pé ẹni tó lè múyàn odidi èèyàn lọ́gànjọ́ òru tán lè máa gbé kiri tán lè mú òkú èèyàn tán lè máa gbé kiri tí ó bá yẹ pé òun náà ní nǹkan kan ní kọ̀rọ̀ yàrá ẹ̀ ẹ̀ka ti ibi ìṣáná kíyèsí ogun ọlọ́run nìkan lálágbára tí ó yẹ pé òun náà níbi kankan ní kọ̀rọ̀ yàrá ẹ̀ toró ọlọ́run ló gbọ́n jù kò yẹ ká ronú pé kí là ń gbé èèyàn kiri fún lọ́gọ̀ kí là ń gbòkú kiri fún lọ́gọ̀jọ́ òru bá a fẹ́ gbòkú gan bá a fẹ́ gbòkú ní ọ̀gànjọ́ òru pé a fẹ́ sáré lọ sí o ẹ máa gba death certificate tó lóyìnbó ń pè ní death certificate a lè fi agbófinró a lè mọ̀ pé ah, ó kú sí hospital ni o ó kú síbi báyìí ni o so a nídìí láti máa àwọn kankan wà tó yẹ pé nàìjíríà yẹ à ń tanra wa jẹ mo dẹ̀ ń sọ ẹ má bínú ibi tí mo tún fẹ́ yà sí mo ń sọ fún yín èèyàn kan sọ pé tí Tinubu bá wọlé òun á di babaláwo èmi ń sọ̀rọ̀ yẹn fún yín pé ṣé ti rí mẹ̀sáyà kan ni tí ò yáwọn èèyàn ìyẹn Tinubu mẹsáyà kan ni bóyá ìwà yẹn sì kò sẹ́ni tó máa control òun o nígbà yẹn Jonathan control Jonathan àwọn bàbá kan control Jonathan kò sẹ́ni tó máa control Tinubu o ẹ mẹ́ka tán wa jẹ́ o so mẹsáyà kan ni kò tí ì sọ̀rọ̀ wọ́n mú ọ̀rọ̀ epo wọn mú lọ sókè ẹ mẹ́ka tán wa jẹ́ ibi tá à ń lọ là ń lọ ẹ kẹ́ padà síbi tí mo ti ń bọ̀ lórí ọ̀rọ̀ Adédoyin so mo fi yẹn yà ọ̀rọ̀ tí ì tọrọ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọmọ ẹ pé mẹsáyà kan ni so lórí ọ̀rọ̀ yẹn ẹni tó lè mú èèyàn lọ́gànjọ́ òru èmi á máa sọ fún yín pé ẹni tó bá fi kanjú gba kọ́kọ́rọ́ ọ̀la ilẹ̀kùn ìbànújẹ́ ló máa fi sí kẹ́yìn ayé ẹ̀ torí kò sọmọ nìkan ló máa jẹ̀yà yẹn o òun náà jẹ́nu ẹ o ẹ mẹ́ẹ̀ ká máa tanra wa jẹ ṣẹ́ríbi tí ọ̀rọ̀ yìí lọ tó ti ń bọ̀ èmi sọ fún yín pé èmi ò jókòó ń bẹ̀ mi ì lọ sọ́ṣun lóòótọ́ ọmọ ọ̀ṣun ni mí ọmọ ìyàn lèmi mi lọ mi gbọ́ kéèsì mi ì mọ mo kàn ń wo ní social media èmi ń purọ́ fún yàn ṣùgbọ́n ehun ẹ jẹ́ ká adájọ́ tó dájọ́ ò ya wèrè adájọ́ tó dájọ́ kò ṣòpònú adájọ́ tó dájọ́ kò ṣàmùkùn mẹ́kan ṣùgbọ́n tó bá dijọ́ gbéǹde àlùkìyàmọ̀ṣá mo mọ̀ pé adájọ́ ayé máa káwọ́ sẹ́yìn iwájú adájọ́ ọ̀run ẹni tó ju gbogbo ayé lọ ẹ má ẹ̀ka tanra wa jẹ tí ẹjọ́ táwọn náà dẹ̀ rí làwọn náà dá kí ni àbọ̀rọ̀ máa gbé òkú olókùú kiri tó kú sílé ìgbafẹ́ yín kiri lóru ẹ jẹ́ àsọ reality ọlọ́run nìkan ló ń dájọ́ o mi ìdóhùn lẹ́bi o mi ìdádájọ́ lẹ́bi o ṣùgbọ́n adájọ́ ayé tó bá dijọ́ gbèdé àlùkìyàmọ́ ọlọ́run nìkan ló lẹ́jọ́ ṣùgbọ́n tó bá òun nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó jẹ́ bẹ́ẹ̀ kọ́ òun nìyẹn ọlọ́run nìyẹn. olótù. ẹ ṣeun gan ní pàtó kátẹ̀wọ̀n ní ká bẹ̀rẹ̀ láti ká ti ibi kì í ṣàánú kí ìṣògùn ọ̀ ká bẹ̀rẹ̀ ká ti bẹ̀pẹ́ ẹlẹ́bẹ̀ ikú orúkú olóògbé yìí kí ṣé ó ní fanfa pẹ̀lú àwọn èèyàn kan tẹ́lẹ̀ ní àbí wà ní ẹgbẹ́ òkùnkùn àbí kílẹ̀ òyìnbó ṣe sábàbí ikú ẹ̀ kó tó lọ pa sílé tù ẹ̀ lójú nípa wọn gbókù ẹ̀ káàkiri. ó dà pé olótù yorùbá tí mò ń sọ yẹn ó kú sílé ìtura o kò kú sílé ìtura ẹ tí ì gbọ́ ni kí lẹ̀ ń gbókù ẹ̀ kiri láti ibì kan lọ síbì kan fún lóru ẹ̀ tẹ́ ń gbókù ẹ̀ lọ ẹ̀ ṣèyẹn lé ní o tó bá tiẹ̀ pokú sí ilé ìtura ṣèbí ilé ìtura yìí ní nices kí là ń gbé kiri lóru fún náà ó bá ó bá ọmọ ọlẹ́gbẹ́ òkùnkùn ṣe kò bẹ́ẹ̀ ìyẹn ò kan kéèsì tó wà lẹ́yìn mọ́ o. ọlọ́run nìkan ló mọ̀ èmi ò ń dájọ́ ìtì mo mọ̀ ọlọ́run nìkan ló mọ̀ òun nìkan ló ń ṣẹ̀rí torí tó bá dijọ́ kó wá òun nìkan náà ló máa ṣẹ̀rí bó ṣe rí nìyẹn olótù. báwo sọ pé bí wọn ti wàá pa sílé ìtura ni àbí ó dákẹ́ fúnra rẹ̀ ẹ̀tọ́ ní pé kọ́ lọ́ọ́ fẹ́ jọ́sùn ní kọ́ lọ́ọ́ fẹ́ tó àwọn agbófinró létí kọ́ dẹ̀ lọ sí ọ̀dọ̀ dókítà láti gba ìwé kó tó ní pọ́n lọ́wọ́ sí wọn ò ṣe léyè wọn ń gbé láti lọ fi ṣe òkú òru kọ́ lọ́ọ́ bò mọ́lẹ̀ lọ́ọ́ fi ọ̀pá alábà wọn fi ṣègì ìyẹn túmọ̀ sí pé bí àwọn gbọ̀ngàn tó bá kú ìlọ́wọ́ ìgbọ̀ngàn ni wọ́n ṣe kópa àbí wàhùn. ẹ ṣeun jàre ńgbà ta ni olóòtú mo ní mo wá nǹkan ńbẹ yẹn mo wá kọ́ọ̀pù ńbẹ yẹn ẹni ìkọlẹ̀ ìpè ẹ̀ débi kọ́ọ̀pù rárá mi ìmúkọ mi ìrí nǹkan tó jọmọ́ kọ́ọ̀pù rárá. kí ni ìrìn àjò tó lè mú ní ògànjọ́ òru ni pé ká gbé èèyàn ká fẹ́ lọ bò níbò nkẹ́lẹ́ tó kú sílé ìgbafẹ́ yín ilé ìgbafẹ́ yín ní kí lórúkọ ẹ̀ náà ó ní ìwé ẹ̀rí lọ́dọ̀ ìjọba kí ló tẹ̀ lọ report fún ìjọba pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ tí ó bá yẹ pé ẹ mission kọ́lọ́run ṣàforíjì fún gbogbo wa ẹ kà sọ reality bá a wí àákú bá a wí ọ̀run là ń lọ ọlọ́run nìkan ló ṣe ọlọ́run nìkan ló ní kó wá ẹ má yà ká máa tanra wa jẹ ṣẹ́ríbi tí ọ̀rọ̀ yìí dé ẹ kà sòótọ́ ọ̀rọ̀ yọ pin lójú báyìí máa fi wọn ojú ni kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe kù díẹ̀ ká tó torí bí ọ̀rọ̀ yìí ṣe rí sìn azumi èèyàn ẹ̀jẹ̀ ká tiẹ̀ ẹ̀ ká là torí a gbọ́dọ̀ bá ọ̀bọ jáwúrà níbi tá a bá dé yìí odidi àpènà ọ̀lú ni mí tọ́rọ̀ bá lé nù lù ògbóni ló ń pàṣẹ ìlú nígbà ìwáṣẹ ẹ jẹ́ ká là ní ẹ jẹ́ ká là ó dà nǹkan ṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ yẹn sìn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe kò sí gbogbo ibi tá a wà yìí Elédùmarè gan tó ní gbogbo ayé ó ní ká bọ̀ fún àwọn aláṣẹ wa àwọn aláṣẹ wa àwọn ìjọba aláṣẹ wa kí wá lóde tí ó ṣe ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn àwọn agbófinró pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ nínú ilé wọn tó dẹ̀ ní wẹ́ẹ̀rí lọ́dọ̀ ìjọba ẹ mẹ́ẹ̀ka máa tanra wa jẹ ṣe ní gbogbo kínní àti dúdú ni o àti pupa ni o ẹni tó kú ó ti wà nínú ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ lóye adájọ́ tó dájọ́ náà kò yá wèrè so ẹ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run ló ní final say tó dájọ́ ayé náà ṣe ń padà lọ káwọ́ sẹ́yìn níwájú adájọ́ ọ̀hún ẹ ṣeun gan so ká wá padà síbi tí ọ̀rọ̀ dé dúró báyìí adájọ́ ti dájọ́ níjọ́ mélòó sẹ́yìn bíjọ́ monday àbíjọ́ òní ní pé kí wọ́n lọ yẹgi fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé yìí kí lẹ rí sí ìdájọ́ yìí torí pé àwọn kan sọ pé àtúndúpẹ́ ah, fọlọ́run ìdájọ́ ìdájọ́ ìdúró ti ń fojú hàn ìdájọ́ ìdúró ti ń fẹsẹ̀ rìn ní nàìjíríà ṣùgbọ́n àwọn kan sọ pé ah, pé àìmọye ohun tó máa dájọ́ bẹ́ẹ̀ fún ìkan wà lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ kàn jẹun sí ìjọba lọ́rùn ó ti lé lọ́dún mẹ́wàá sí wọn pa pé ìgbà tó bá pa àwọn tẹ̀sí dájọ́ kú fún wọn pé ìlú ìdájọ́ ẹ ṣe gan tí a bá ní ẹrú ẹjọ́ yẹn kán máa dá lọ bẹ́ẹ̀ pé kán yẹ gígun tẹ́yìn máa fi bọ́ lẹ́nu ẹ̀ ṣé ti rí ìyẹn ò ní kí ìkà dáwọ́ dúró àwọn tán ṣèkà dáwọ́ dúró lóòótọ́ tó wá tán ní kán fi wọ́n sọ́gbà ẹ̀wọ̀n wọ́n á tún padà rí àwọn bàbá àṣàlẹ̀ kan tán tún máa gbà wọ́n jáde ṣùgbọ́n gbà tá a bá pa ìyẹn nǹkan tó máa ń dẹ́rù bọ èmi ni pé iṣẹ́ tọ́lọ́run ṣe láì mọye ọjọ́ tó fi ṣẹ̀dá èèyàn tá a dẹ̀ ń bàjẹ́ láàrin ìṣẹ́jú kan ṣùgbọ́n ẹ̀yin náà tẹ́ lè ronú láti sáré lọ bàṣẹ ọwọ́ ọlọ́run jẹ́ òun ni adájọ́ náà ṣe ronú tó rò tó fi dídé mi ni kán fi wọ́n sí ẹ̀wọ̀n gbére ó sàn. Ah! ṣé ìjọba ìjọba náà lóòótọ́ ni ọlọ́run nìkan ló ní kó lè dáa ọlọ́run nìkan ló ní kó lè dáa torí àkọ́kọ́ tẹ bá ní kẹgbẹ àwọn nǹkan kan wà tí adájọ́ yẹn ṣe tí inú mi dùn lórí ẹ̀ ńgbà tí mò ń gbọ́ wípé ilé ìtura yẹn ó di tìjọba àwọn ọmọ olóògbé yẹn kó rán wọn ní káwọn kan rán wọn ní skul gbogbo ẹ̀ ìjọba ló máa rán wọn ní skul kí àwọn olóògbé yẹn. Hmm, gbogbo ẹ̀ mò ń gbọ́ díẹ̀díẹ̀ àṣebí ìpàgọ́ náà ni torí gbogbo nǹkan tó wà nù ayé yìí ọgbọ́n ni tẹnu èèyàn láyé fẹ́ gbọ́ a dẹ̀ gbọ́dọ̀ apply sense wa tẹnu èèyàn báyìí láyé fẹ́ gbọ́ kọ́lọ́run dẹ̀ máa ṣàánú wa ni ṣùgbọ́n tèmi rí sí ni pé iṣẹ́ ọwọ́ ọlọ́run kò gbọ́dọ̀ má bàjẹ́ béèyàn pa ẹ̀rà ó ṣẹ̀ ká tó wá sọ pé ó didi èèyàn ọlọ́run á ṣàánú ẹjọ́ tí wọ́n dá torí tí n bá sọ pé báyìí ni ayé á sọ pé ó ń gbè lẹ́yìn adédoyin àwọn lẹ́yìn igba tẹ bá ní báyìí ni wọ́n á ń gbè lẹ́yìn igba ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ọlọ́run lèmi ń jà fún. ẹ ṣeun ẹ ṣe olóòtú. ẹ ṣe àwọn àríwá ẹ ká wá padà síbi ọ̀rọ̀ ilé ìtẹ̀sọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ yìí náà lè kọ́ sáré lọ yàtí ọ̀pọ̀ ìyẹn pààrọ̀ náà ṣì ń bọ̀ ń pé epo wọn lù ẹni pé wọn kì sọ wọn wọn lè pọ̀ tó yẹn gan. kí lẹ kọ́kọ́ rí sí nípa epo ọ̀rọ̀ epo tó wà lùnà ní atọ́kẹ̀dẹ́lẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ epo. ọ̀rọ̀ epo èmi ò ní kankan sí ọ̀nà tí mo fi ní kankan sí ni pé ọ̀rọ̀ tí Tinubu sì so ò tí ì débi ọ̀rọ̀ tó ti ń gbọ̀n káàkiri tí ó bá yẹ pé wọ́n ti ń jẹ̀jẹ̀kújẹ wọ́n ti ń ṣe rádaràda láti ilẹ̀ náà òun mo sọ fún yín pé eléyìí ò ṣe ẹni tó yẹ pé èèyàn ló fi síbẹ̀ ọlọ́run ló yàn síbẹ̀ ọlọ́run ló yàn síbẹ̀ láàrin ìjọ kan ṣoṣo síjọ kejì ẹ wo nǹkan ẹwàrà tó dá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́run ló yàn síbẹ̀ táwọn máa sọ́ọ̀sìn wọn ló débẹ̀ lépo wọn o. lépo ti di four hundred and eighty eight naira bíi five hundred. èyí á jẹ́ anybody ọlọ́run á máa fáà lówó láti rà ó ti yé di parí oṣù tán sọ ọlọ́run á máa fáà lówó láti rà iye á wọn gédégédé òǹjẹ́lẹ̀ méjì àwa ọ̀ngọ́ ní yorùbá gédégédé ò ń jẹ́lẹ̀ méjì ẹ̀ẹ̀kan ṣo ló máa ń jẹ́. ẹ̀yọ́ kí ni ìtumọ̀. ẹ̀yin láì kíkẹ́ máa bèrè kí ni ìtumọ̀ yorùbá. ẹni tó mọ̀ ká ṣe tẹ́rù pé mọ̀ ká ṣe ẹ bọ́ sábẹ́ ògì ẹ bọ́ sábẹ́ òrùlé ẹ rò pé ṣe kà. ọlọ́run rí tẹ̀yìn ò rí yín. onírú ọ̀rọ̀ Timothy pẹ̀lú Adégòkè. so a ní láti máa tanra wa jẹ gédégédé ń jẹ́lẹ̀ méjì tí bàbá yẹn bá múra tó tó ṣe tán pẹ̀lú wọn hmm. torí eh, eh, àwọn kan náà àwọn kan náà control àwọn kan irú òun sì kò ń ṣẹ̀dá tó yẹ control one way traffic ni. kí ló dé fi sọ bẹ́ẹ̀ ẹni wọn control ẹni wọn control Jonathan gbà tí Jonathan wà lórí. oh àwọn kan control Jonathan. ok àwọn kan ló control Jonathan. àwọn kan control Jonathan àwọn kan máa control Buhari náà bóyá ìwà yín sì yìí òun gbogbo fún ara rẹ̀ godfather ni. ilé ìdájọ́ kó wọn lè control. kò possible Tinubu ní wisdom tó bá sọ nípa òṣèlú ní nàìjíríà tá a wà yìí ẹgbọ́n gbà tó wọlé wọn ní gbogbo òṣèlú bóòbó pa bóòbó ṣe kinní kan wọn ní kó rewó ẹ̀ bọlẹ̀ tó ń bá ń ṣe òṣèlú bóòbó pa tẹ́lẹ̀ ó ní wisdom ọ̀rọ̀ òṣèlú yé ó ṣe practical ṣe theory òṣèlú ó yé so kílẹ̀ ń wọ̀ kí n pẹ̀ ọ̀nà wo lẹ fẹ́ tì bọ̀ ibo lẹ fẹ́ gbé sí tí ò ní gbà òun lọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́rí tó ń jáde lábẹ́lẹ̀ yẹn tó ń sọ pé ẹ́ẹ́ Tinubu àwọn lọ kóòtù kí lẹ bá bọ̀ láti kóòtù ìkànnù àwọn tá a ṣáà nínú social media náà tán sọ pé ẹ pásítọ̀ ní tó bá wọlé pé òun máa di babaláwo àwọn babaláwo gùn sọ pé ẹ ẹ dẹ̀ máa tanra ń jẹ. ẹgbẹ ẹgbà wọn rà mí ẹ ẹ káàkiri àpọ ṣiṣẹ ìkọ adara yìí. gómìn ẹni tó ti ṣerú yẹn láti ilẹ̀ ló máa dára wa tẹ́ bá lọ wonú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣẹ̀báyé ṣẹ̀báyé nìkan ló sòótọ́ mi dispute christian mi muslim ni bàbá mi pé èèyàn ń gbọ́njú ọmọ ń jí ó ń gbọ́njú bá bàbá orí ìrun ni mo ti bá bàbá mi pé mo dàgbà mo gbọ́njú bàbá mi mo bá bàbá mi lórí ìrun ni bàbá mi ò ṣiṣẹ́ bàbá tó bí ló ṣiṣẹ́ yìí ó ò lè ṣe yìí ó ná ọmọ tóun bá bí lè ṣe o òun nìkan òun nìkan dẹ̀ ni bàbá ẹ̀ bí. so ẹ mẹ́ẹ̀ ká máa tanra wa jẹ. kí ló sọ pé ìṣẹ̀báyé nìkan ló ń ṣòótọ́. ẹ ń tanra jẹ ni ó dà ẹ ṣe mú kí lorúkọ ẹ jáde wọ́n fún ẹ̀yin mùsùlùmí lọ́dúndé wọ́n fún àwọn kírísítẹ̀ lọ́dúndé ẹ̀yin fún wa lọ́dúndé ká wọnú ká wọnú yín ká wá fi èpè máa búra tábà tó wá fẹ́ ṣe fún yín àtúnlẹ́pọ̀ á kàn máa bú yẹpẹ oríta á bù sínú ìbọn ṣakátú yẹn tó ń gbé lọ sóko ọdẹ á dẹ̀ bu omi radiator sí àwa ṣèké á dà sínú òkè á dẹ̀ gbébọn yẹn lẹ̀ á ní kẹ́ máa dá kọjá kẹ́dẹ̀ máa mú mi yẹn tẹ́ bá dalẹ̀ tẹ́ni bá dalẹ̀ tí bò bá lọ ẹ̀ máa mú kura ẹ ti yọ. omi yẹn máa ti ẹ omoraditọ ni a fi bo òsùn ní yẹpẹ. ẹ kọ́ tèsí ẹ. ó ti wà contaminated poison. bá lóun máa ṣèlú tí ò bá ṣèlú àṣìta àbọ̀ lọ́ba. tatanus gbọ́ lè wọ ara yẹn. ẹ tatanus ilẹ̀ máa tan ẹyẹ. kí náà fi wẹ̀yìn omi wo náà fi wẹ̀yìn omi odò wo náà fi wẹ̀yìn gbàtọ́ bí yín. odò ní eléyẹ ni pé iyẹ̀pẹ̀ tó yìí tó bò sínú bọ̀. omi olè ah. ń mu nígbà ìwáṣẹ̀. ẹ má tanra yín jẹ àwọn nǹkan tẹ fi kọ́là gbígbá yé ni tá à ń sọ fáwọn èèyàn ọ̀hún fi kọ́là gbígbá yé mm. àwọn òṣèmọ̀ọ́mọ̀ kọ́ fà wá sínú ìṣẹ̀ṣe inú ìjọba kọ́ fà náà lọ́lùdé bọ́yìn fún lọ́lùdé kọ́ fà káà náà máa búra irú tán lo Quran àti bible ibi tó wà nu bible tó yẹ pọ̀ original nu bible irú job seventeen Deuteronomy twenty eight wọ́n ti yọ kúrò mbẹ̀ àwọn bíi èpè náà nu Quran wọ́n ti yọ kúrò mbẹ̀. ẹ máa tọ́ra yín jẹ àwa jẹ́ mú fún yín. ojú ti là ẹni tó ẹni tó fún ìbọn tó fún gbìrà lọ́tí mu ìgbìrà sọ pé ojú ti rà so a ti ríran bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ ẹ má yẹ kán tàn wá jẹ pẹ̀lẹ́sìn àríran àmọ́ tó ń ṣẹlẹ̀ àdẹ̀mọ́ bí tá à ń lọ so ẹ má ẹ̀ka àtòrí atótónu kítọ́ tán lẹ́nu ó ti yẹyin olótù pọ́ìntì mo ti sọ fún. ní kúkúrú kí ni a rí sọ̀rọ̀ èpò yìí ní kúkúrú. ọ̀rọ̀ epo ẹ má ẹ̀ka dára láàmú ọ̀rọ̀ epo ṣe ń padà bọ̀ ńlẹ̀ ó sì máa bọ́ sẹ́sọ̀ ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ kọ́kátá a padà sí one fifty. kò possible torí àwọn tó wà ń díẹ̀ gan àwọn tó wà ń díẹ̀ náà gbé lọ sókè táwọn máa sọ́ọ̀sì. àwọn ìjọba sọ pé epo tó wà ní depo wọ́n ti san owó subsidy lórí ẹ̀ títí di ending of the month wọ́n ti tọ́ wá jẹ́ pé àti ìsìn láti wá ń rẹ epo ní five hundred naira per litre. ṣé ti rí pé tọ́wọ́ máa sọ́ọ̀sì ṣe Tinubu kọ́ máa dárúkọ ìyá àwọn náà lọ yọ sọbsidi ìgbà tó náà yọ sọbsidi tọ́lẹ̀ pọ̀ àwọn sọ ohun tó ń dáhùn ó ìdìparí oṣù ìyẹn ìgbà tó sọ ní oṣù tó kọjá ó ìdìparí oṣù tó ń bọ̀ báyìí nàìjíríà aláṣẹ wọn rẹ pọ wọn sí i yóò rẹ pé subsidy láti sìn. ẹ má dara yín láàmú kòkòrò tó ń jẹ̀gbá ara àgbà wọn ló wà wọ́n ti mọ̀ pé èyí tó wà ń bẹ̀ gbogbo èyí tó fẹ́ gẹ́ ń sìn kán jẹ́ lásìkò báyìí sùn kóṣù tó parí kán lè tè jẹ́ o kán lè tè jẹ́ kóṣù tó parí o gbogbo tó fẹ́ gẹ́ ń sìn kán jẹ́ o tán bá jẹ́ tán ẹ̀rá ilé wo ò ní gbà á torí òun náà ń gbọ́ kó ń gbà kò ń sọ lọ́hùn má sọ fún yan òun kò ń fọ̀gífù kò ń sọ lọ́hùn ẹ ní tẹ tún ní rí jẹ mọ́ yìí tẹ ń jẹ yẹn ó jẹ́ ìdá tó yẹ pé ẹni tọ́lọ́run gbà fún tọ́lọ́run ń kọ̀ fún gbogbo ẹni tó ti ń sọ pé ó fẹ́ wọlé tó bá ti mú dání pé ó máa wọlé ṣé kò ń wọlé tí Tinubu mú dání tó bá fà lọ́wọ́ sókè Ọlọ́run gbà fún ẹni tọ́lọ́run gbà fún ni tọ́lọ́run kọ̀ fún ẹ ò gbà tó ní èmi ló kàn ṣé kò kàn lóòótọ́ èmi lògó kàn gbogbo ilé àwa lògó kàn ogún àsìkò yí àwa ló kàn gbogbo ilé so bóyá máa rí nìyẹn ẹ ṣe gan olóòtú ẹ má ẹka wulẹ̀ sọ̀rọ̀ jù. ẹ ṣe àmàríyá. ẹ sà orúkọ tèmi ò tí ì yí padà i chief doctor alabashitu di apẹnà ọ̀fìlúpẹ́jù land aka olúmọkò kìnìún òfọmọ ẹ̀ ṣeré nọ́mbà mi ò yí padà 08023432615 nígbà kan sí 08023432615 ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé àmàríyá ẹ ṣé.